نبينا محمد صلى الله عليه وسلم أدعوك في الله عليكم إكي الله ويا جوجة الله ربنا هو محمد صلى الله عليه وسلم وعن ابن رواحة بنت مالك wọ́n gba àdúgbò ọ̀tọ̀dọ̀ gbogbo ọmọbìnrin malik wọ́n ní ha àbúrúlá arábìnrin ní ọkọ ọkọ ó jáde. láti lọ wá àwọn ẹrù tí kò rí. Ìgbé wọn wá lọ tí wọ́n káàkiri ọ̀tọ̀ọ̀tọ̀ lóògùn. Wọ́n bá pa ọkọ̀ rẹ̀. Ọ̀nà wọ́n ní ìsàkàtì Rasulullahi sallallahu alaihi wa sallam. Wọ́n ní wọn lọ pé ìlú àmọ́ màmá tó ní àrùn ah, jẹ́ arúgbó wa àhùnú ó ní sóun lè padà sí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí tòun lákùnrin pé kí wọ́n lọ ṣe ẹ̀dà. Kí ló fà á onífà ìnà záwójì ìlànà yóò tóró kò lè lọ́kàn yẹmúlùkù lọ́nà náà fàkọ̀ọ́ ó ní pé ọkọ ní kò sí ilé kalẹ̀ yẹ́pọ̀ ní ilé kàkalẹ̀ rẹ̀ yẹ́pọ̀ ilé káwọn ń gbé èyí kọ̀ọ̀kan wọn ló ní ilé náà kódà méjì ọlọ́mọ náà lọ́kọ̀ọ̀lọ̀ náà àlọ́wọ́wá ní ọ̀rọ̀ ọmọ ọlọ́gbọ́dọ̀ wọn lọ́yẹ̀ sáwọn náà kó ń tó ìṣògùn ọ̀ wọ́n ní wọ́n sọ pé àgbèrè ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ kan ní àwọn abúlé ni bàbá mi wá pọ̀ pìlà pé ọ̀tá àlejò ní àmukú fi ti bẹ́ńtíkì. Dúnmí ìwé rẹ̀ náà. Ata yẹ́bùlọ̀ bá lókè kí á bá àjọlẹ̀. Títí àsìkò tí wọ́n kọ́ lò nílé ọpọ́ kẹfìkú. Kọ́ra láti. فعددت فيه أربعة أشهر وعشرة هني مغواس عدام به ومرو وسميني حتي أتموى قامت على ميراني فخذ به بعد ذلك عثمان أقرب الأحناف والأربعة وصفه في النبي نعم قولي فلا وقتي هو الجوبة يكون جوابا يكون ستا يجون نانون pé kò padà sí ilé rẹ̀ ní kò sí ṣìnà yẹn ni pé obìnrin náà fi pé wọ́n bá lè pé kò kú nílé so ilé ọkọ rẹ̀ tó ń gbé ibò náà ní ló ti ṣe ẹ̀dá rẹ̀ ìpè ẹ̀dá tó wà fàtí wà sí ọkọ̀ rẹ̀ bá sí mọ́ ibò náà ní ti ṣe. báwọn ọdún máa ń lórúkọ ọgbọ́ ọwọ́ ajá gbélé ní ilé tí yẹn rẹ́ǹtì náà rẹ̀ bó bá sà wá kó wọ́n sà lé jáde náà rẹ̀ wọ́n bá mọ̀ lé jáde kó mẹ́ yóò ṣe ẹ̀dá rẹ̀ ní. ẹnu lọ́nà àbí táwọn bá ń bá níbi ọjà àdókò ní ìlú nìkan lóko. والله تعالى على الصواب صلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم عليكم السلام ورحمه الله وبركاته عدة الوفاة في الطلاق في كباك ẹni tí ọkọ bá kọ ẹ̀dá tiẹ̀ ṣáìdùn ló ń ṣe ṣáìdùn rẹ̀ láká ọba ká ẹ̀dùn rẹ̀ títí gbogbo mẹ́ta. tó bá jẹ́ pé ẹ̀dùn tó wà ẹ̀fà tó láàkì obìnrin tí wọ́n kọ̀ nígbà tiẹ̀ tí wọ́n pé ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n ti kọ́ lákọ̀ọ́kọ́ wọ́n ti kọ́ lẹ́ẹ̀kejì tí wọ́n á rẹ lẹ́ẹ̀kẹta nígbà yẹn kì í kú dandan ni má kò sí ní ìlú ọkọ rẹ̀ síwájú rẹ̀ so olùlọ sí ní ìgbò mi kọ́dọ̀ ọpọlọ ní kó má fi ń lò wọ́n gan so wọ́n lọ́wọ́ tó àgbẹ̀ sọ̀rọ̀ àmì bẹ́ẹ̀ tó bá jẹ́ pé obìnrin ló wá béèrè fún kíkọ́ ọlẹ̀ pé ọ̀yẹ̀pẹ́ báyìí mi ẹ̀yọ̀ǹda mi irú tiẹ̀ ṣáìkọ̀ kan lòun ṣe tí yóò ah, parí gbogbo àti ọ̀rọ̀ láwùjọ. Àìkú sálà ń sọ̀rọ̀ pàtó. Now. mọ́tò wàfáàd ẹni tọkọ rẹ̀ kú ẹ̀rọ pé òun ó ṣe alẹ́ṣẹ̀dáàd òun ó ṣe bóyá lápò lóko ní pé òun ó ọ̀ṣọ́ ṣíṣe òun ó gbòjù sílẹ̀ òun ò ní ṣe. ẹ̀rẹ́ ni tí ọkọ ṣẹ̀ṣẹ̀ kọ̀ ká ní kó dandan ni kó yẹ pé ilé ọkọ rẹ̀ náà ni kó ti ṣe ẹ̀dá rẹ̀ ẹ̀dá tó láàbù. àwọn àfáà ló pé lára àǹfààní tó wà ń bẹ̀ fúnra ẹni sè ó ṣe é ṣe kí àwọn méjì tó ronúkú wà dà ọjà ronúkú wà dà òun ni pé títí pé òun wà ní òun wà máa òkúté ló gbọ́sọ̀ jù sílẹ̀ òun lè máa sọ̀sọ́ fúnra ẹni sè wallahu ta'ala àrí sọ̀rọ̀. Aleykum salaam Ah, ọdún kan ní ìṣẹ́ lọ́rùn àìyí omi wọn ẹ̀mọ̀ yìí wọn Deus. tarzda. irú ọmọ tí ó jí owó ìyá rẹ̀ máa ń jí gan wọ́n kọ̀ọ̀rọ̀ àwọn ọ̀pẹ́ kò wọ́n sọ̀tà ìyá tó wá kú ó máa sọ́dá kọ̀ fún ìyá rẹ̀ ó máa sọ́dá kọ̀ fún gan láníyàn owó rẹ̀ wọ́lọ́wọ́ tó àrà sọ́wọ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله